báàbù sí àkáàní ìwàdíyà báàbù ti sọ ìdájọ́ ibi nǹkan pamọ́ sí ni lọ́dọ̀ ń wà. àwa àdìsí kan níjọ́ òní yìí. a dúró lórí àdìsí yẹn wípé pẹ̀lú ọ̀gọ́lọ́n lórí àdìsí náà ni a ó ti máa tẹ̀síwájú àlàyé. pẹ̀lú bàbá ti sọ ìdájọ́ àdìsí yẹn lọ́dọ̀ àwọn àfáà aládìsí wípé kí àdìsí ti ìgbà pé nínú àdìsí kan tó ṣe pé wà ní àdìsí yẹn ni gáàpù wà ń bẹ̀ afẹ́fẹ́ náà ń pé pé rẹ̀ ló ní ní àwọn afárá ti ti fi hàn yìí pé sánàdì àdìsí yẹn òun ló lé bá sánàdì àdìsí yẹn òun ló lé pé òun ló ní bá ó lè pé abáwá ìfún ìmájà wọn ti sàfàrí ju ẹnu síra wọn abáwá imam dáàrú kọ́sílẹ̀ àtàwọn ní ìdáná àbá aládìsí tí wọ́n sì ti pé wáyé pé ìrìn àdìsí àbáwá Abdullahi bọ́nà amọ́ ibẹ̀ ni àdìsí yẹn ó ti wá ṣùgbọ́n sá a rí lọ́dọ̀ àwọn àbá onímọ̀ pípé tí wọ́n sọ fún wa pé asma alifọkọ awu àlàáfíà àti àlàáwù asma alifọkọ awu àlàáfíà àti màlàáwù. ó mìíràn yìí pé láti ti bá ní dáàfù nínú planet nígbà míì mọ́tínú rẹ̀ máa jókè ni yóò lálàáfíà tí àwọn àbáwọlé tó kéwù sì máa lò ó. níbi àwọn ibi tó ti dé lò ní sàráwájú ìlú mú mi náà o. àlùbẹ́ àhà pé àwọn náà sọ fún wa bí wọ́n ní sí áàlì ádámì àti àwùjọ yìí kó má lọ jẹ́ sí wípé ẹni tá a gbé ìsọpamọ́ sí lọ́dọ̀ wọ́n sọ fún wa pé màní ìrìndì àwàdì án ẹni tí wọ́n bá gbé ìsọpamọ́ sọ́dọ̀ ẹ̀ fàlà àtọ̀ máa nà ààrẹ kò ní san ìtara wọ́n kò gbọdọ̀ jẹ́ sí wípé ó sọ òun náà ti kéré ó sọ òun kà ti kù àbó kà ti kù. Mo ìyẹn ló fà á tó tó wáyé sí ṣáàtù wà lọ́dọ̀ àwọn àbá fún nǹkan tí wọ́n gbé pamọ́ sí ni lọ́dọ̀ lẹ́yìn òfin ní sí ìjọba dé lẹ́yìn òfin ní sàdọ̀mán. wọ́n mú ṣáàtù méjì wá tí wọ́n sàlàyé méjèèjì. alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé jésù á mẹ́tò máàlì ni àríkà nìyẹn náà tí wọ́n gbé sí lọ́dọ̀ yìí bó ti ń tọ́jú nǹkan tiẹ̀ náà tí ò fẹ́ kábì bá ọ bá tí ò fẹ́ kí nǹkan ó ṣe ẹ̀ ló tọ́jú kan náà ó tọ́jú nǹkan yẹn bó ti máa tọ́jú kan tiẹ̀ náà. níbi ọ̀rọ̀ mọ́ wa wáyé pé wájẹ́ ní ìta àgbà fún tẹ́lẹ̀ nǹkan ó gbà yí pé lẹ́yìn àbílà alẹ́ ìṣẹ́kẹ́jẹ́ rẹ̀ tó dàbà ń gbọ́dọ̀. mo rò pé a ti lè yẹ kó kò ní fẹ́ẹ́ fẹ́ẹ́ ní fẹ́ẹ́ ní fẹ́ẹ́ ní fẹ́ẹ́ ní fẹ́ẹ́ a ikpe mọ̀ pé kọ́ìdà ní pé àmì làyà fún ẹni tí a fọkàn sọ́dọ̀ ẹ̀ka lè gbé ìjọba àwọn sọ́dọ̀ rẹ̀ lọ sókè ìdí kẹ́lẹ́ o ètò náà. wọ́n ní sọ́tù alákọ̀ọ́kọ́ olùfẹ́ nìyẹn yóò mójútó dá gbé sọ́dọ̀ rẹ̀ níbi máa mójútó nǹkan rẹ̀. wọ́n ní ayé ayé ṣe ìdí lọ́nà gbogbo lórí bóòlì òun ó ti kọ́ nǹkan náà tó wọ́n fẹ́ tó ṣe mójútó sí nǹkan obìnrin ṣe. ìtọ́ni kọ́tù mọ̀gáàdà ní gbogbo ọ̀nà tó ṣe pé a láti fi tọ́ irú kan bẹ́ẹ̀. ti yá nǹkan tó níta mọ̀mùsẹ̀lẹ̀kẹ́ ti ní àtìyà. ayé mọ̀mùsẹ̀lẹ̀kẹ́ tẹ̀wú àlùmọ́dá. àtàkìyà àwọn akẹ́kọ̀ọ́ na náà tó náà ní rẹ̀ yóò sì mójú nke àwọn kan kí nǹkan òfin ní é bẹ̀rẹ̀ lóhun tó náà. ẹlẹ́ẹ̀kejì òun ni pé nígbà táwa ti rí alákọ̀ọ́kọ́ pé tó kìyàbù sàáàtì àwòtẹ̀kùn àjẹkù àbájọ ìfò òun lọ sẹlẹ̀ nígbà tó lọ sọ ẹgbẹ́ kan ẹgbẹ́ ọ̀hún tó ló lọ ọmọ dáàbò mọ́tò òun bẹ́ẹ̀ òun náà lọ kàrà tó kàdé ìlú ní ẹ̀ ẹ̀kọ́ kàdé ìlú tí ìbá ti kàdé ìlú lé mẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ayéláyà ṣàkàdìmọ̀ á kò ní jẹ́ tí kò ń lo nǹkan náà kò ní máa lò ó àwọn ìyàtọ̀ ìwà àbí kọ́lọ̀ ṣe sí màkání ńlẹ́rọ amin ààyè ibi tí ọkàn ọba rẹ̀ lórí ẹ̀ bí ló pè jẹ́ wọn náà gbọ́kàn ọba rẹ̀ lórí ẹ̀ wọ́n bẹ ti lọ fẹ́ sùúrù rẹ̀ yẹn tí nǹkan bá sọ ọ̀dùnkún kan tó máa ń lò àbí nǹkan lọ ṣe tó bá wá rí bẹ́ẹ̀ kí wọ́n ti sọ sí ọ̀bẹ̀ yìí pé. wọn ò fi ní kí ọdún pàtó náà ni kọ àwọn àgbàwò wá lẹ́nu tí a bá jẹ́ ìtàsọ́dọ̀ lọ́mọ pàtó mẹ́rin nígbà náà láàmú ọmọládé àwọn ìrúkì àtàwọn kan wọn ti kọ́ alákọ̀ọ́kọ́ kọjá àlà lórí ìtàn oníjà tí wọ́n gbé sí lọ́dọ̀ àbí ó ń lo nǹkan yẹn ní tí wọ́n gbé sí lọ́dọ̀ kò sínú ṣáàtù pé àti mo máa máa lò ó kò sínú ṣáàtù báńkì pamọ́ ni ápìtì tó wáyé láàrin rẹ̀ àtẹni tó lè ta ṣe ìtẹnukù tó wáyé láàrin àwọn méjì ni pé ẹ bá ń gbé pamọ́ ọ wá ń lọ sùn mo rò pé ó ti kọjá àlà lórí ìgbà yẹn nìyẹn. wọ́n ní ìlà fọ́ọ̀mù àtìsè máa lè wà ní ya kí èèyàn bá ti fi lè máa lo nǹkan tí wọ́n fi pamọ́ sí lọ́dọ̀. èèyàn ń lo ìṣẹ̀mí àbí èèyàn ń kùn á àbí nǹkan tó fẹ́ wọ̀ bóyá bàtà àbáfọ àdúgbìlà ìyẹn lé káàkiri lẹ́nìkan náà máa ń sọ ju ìlà burú pamọ́ ọwọ́ adé oṣù àbúrò ìlà burú nílé òṣù pápá ẹ̀rọ lọ́rùn ìlú òṣù pápá máa ń pé ó ti kẹ́nẹ́ ó ti ṣe gbèsè ìlà burú ní òṣù torí pé wọ́n ti kẹ́nẹ́ òṣù wọ́n ló lò wọ́n lọ́wọ́ àti pàmà kò sí ákìlù màá lò ẹ̀ màá máa yá lò sílẹ̀. tó bá ti lọ jẹ́ sípò yẹn bá ní wọ́n lè yọ kékeré o ẹni yọ san bọ̀mán lórí tó sì yẹn torí kókò sí ákìlù pé màá máa lò ákìlù bá ń gbé pàmà lọ́wọ́ àlọ́ rẹ̀. ẹlẹ́ẹ̀kejì àtẹ̀kọ́ tó wà ní ìsmáàlì kíyàn sàtẹ ètò kí ni àtẹ̀tò òun náà ni ìdá àtàràkà àlùwàdí àbí màtáni lọ́ṣù àwọn mahmed òun ni kíyàn ó gbé nǹkan yẹn pamọ́ títí tí ilẹ̀ ti ti ilẹ̀ káwọn èèyàn ti rí àbí ẹgbẹ́ jùlẹ̀ sí ìka ìjọba ní kíyàn máa tọ́jú sọ̀rọ̀ wá jùlẹ̀ sí ìka wọ́n ní gẹ́gẹ́ bí kéèyàn fi owó lẹ̀ àbí dúkìá kéèyàn kà tó sí fíìtì kọjá rẹ̀ lè máa gbà kọjá nígbà yẹn ń kọjá lọ wọ́n nílẹ̀ gbà ah, wọ́n là bí sùúrù bá ilẹ̀ sí. Àwọn kọjá lọ kọjá bọ̀ ìgbà nìkan wọ́n lè gẹ́yẹn bá wọn. Ẹ̀rẹ́ mi pé ó sọ òun ló lè gẹ́yẹn ló tà ìkó. Àbí kí wọ́n pe sí sárakàlìbá mọ̀túhà ẹ̀kún omi tẹ́lẹ̀ kátì wọ́n ti ilẹ̀ abẹ́rẹ́ ẹ̀kún tẹ́lẹ̀ kátì wọ́n ti ilẹ̀ ẹ̀rí pa àwọn nìkan ni wọ́n ti fẹ́ni o àwọn ni wọ́n ti kúrò lè lùkọ́ wá jà kódà nínú education nínú education ìyẹn tẹ́lifíà ẹ̀yin obìnrin ẹ̀kọ́ lélẹ́yìí o àti bàbá náà àmì kò bá mu nínú tẹ́lifíà kéèyàn ọmọ màmá kọ́ wọn ti àwọn ṣéǹkì kéékèèké kó wọn lè mú lọ́bẹ̀rẹ̀ àdúgbò lọ́bẹ̀rẹ̀ àdúgbò kọ́ wọn sílẹ̀ sí sí kìtìn oríkìtìn ṣe jẹ́ ẹ̀gbọ́n owó máa rájú. mo rò pé kìtìn ò ṣe lẹ́lẹ̀ ṣe sí àwọn ẹ̀gbọ́n owó máa rájú. ó níwọ̀ owó òbí tó ń ṣe báyẹn wọ́n lè kọ́ ọmọ yẹn ló lè àwọn àbúrò fẹ́ bí àkọlé. ìlú nǹkan wọ̀nyẹn ìyá wọn tọ́jú ẹ̀ síbi tó lè pẹ́ tí wọn kàn bá lọ mú àmà ìgbọ́ eléyìí ti ní ìdí káfíńtà yìí. oríṣi eléyìí àwọn ẹni tó wá ń ṣàtẹ̀tò ní kí o sílẹ̀kùnlẹ̀ kí o fi ṣàtìlẹ́sì ẹ̀kọ́ òfin jíì ìjọba ti ṣe ìka yẹn ó fàdọ̀ máa lò ó sì sọ pé ṣèbí kọ́ ìjà ni àlẹ́ àmì láàyò àkókò bẹ́ẹ̀ ni àyẹ̀wò wọlé má bẹ̀rù. ẹlẹ́ẹ̀kẹta wọn nígbà wo ló ń fàdọ̀ máa lò mọ̀hálà bá kò ṣùgbọ́n gbàtẹ́ni ṣe ìka yìí wá ó fi kọ̀ǹdíṣẹ̀ kalẹ̀ fún yín pé ẹ tí mo kó wá lọ yìí tẹ ẹ ní sí ẹ lè bàbá mi dé bí òye tó pé inú fíríjì ló máa ń wà ẹgbẹ́ra ẹni tí dábẹ̀ yìí mo rò pé tí ó ń lẹ pé wá nípò tí ẹgbẹ́ bá ti àbùkù kankan tó sábà jáde fún òṣèlú ìyẹn náà ni kọ̀ǹdíṣà tí ẹjọ́ sùn nìyẹn tó ti ké fún ọ tí wọn náà gbà á lọ́wọ́ ẹ̀. Ìjọba nígbà tó ti ń gbé ó pé fún ọ náà bàbá wo pé ìwé ni wàhálà ṣé ìṣẹ̀lẹ̀ ní gbálẹ́ náà lélẹ̀ yìí. Ẹ̀ka fẹ́ gbé sórí tébù náà ga ẹ̀ òsì kàkà tí ó ṣe é. Tí ìka bá ti ṣe nǹkan yẹn, ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ yọ̀ọ́ sàǹdọ̀ máa nì ìwádìí òkè ìjọ ni pé inú fíìsì ni ẹ bá mi sí àyè tó tutù òun ni wọn gbé sí ọba lè gbé sí lóhun tó pa nǹkan yẹn bá padà sí kẹ́nẹ̀ bá padà bàjẹ́ tó bá lọ bàjẹ́ ìwé ni wọ́n ní òru ìwé ni wọ́n kan dọ̀máàlì. ẹlẹ́kẹta abẹ́lẹ́kẹrin òun náà ni. أخذ أجرة أخذ أجرة الحفظ kéèyàn ka owó tẹ́ ẹ pé bàbá ẹ̀dùn pamẹ́. Ṣé ìyẹn ti yàtọ̀ sí wàdíà? Ákídù ìlú yàtọ̀. Ákídù kéèyàn fẹ́ rẹ́ńdà sáàtì yẹn. Ó وديع عبادة خالص الوديع ها يعبد الله سبحانه وتعالى بالنية على ذلك bàbá mi àti ẹ̀yàn ní lórí ẹ̀ tí obìnrin ṣùgbọ́n bàtà wá ti ní pé mo fẹ́ gbowó jẹ́ o lè gba o lè gba aláàdá lórí bóun ti jẹ́ tó ń sọ lórí ẹbí ṣùgbọ́n ó ti yàtọ̀ sí ìjẹ́ tó fi yẹn gẹ́gẹ́. الوسيئة عبادة لذاتها وأما أخذ الأجرة عبادة لغيرها فهمت هذا؟ وكذا òun gẹ́gẹ́ gẹ́gẹ́ múlẹ̀ òun lè yàn dáa láadáa ó sì máa jẹ́ ìjọsìn ẹ bá tó ìjọsìn náà òní ẹ̀sìn dáhùn ẹ̀sìn ní ìwé bàlára díẹ̀ ṣùgbọ́n à irú kọ́ra yìí ẹ̀jẹ̀ kára ọmọ wò náà o èyí tó bá ti tó bí twenty kg lọ́dọ̀ wá sí five thousand ni wọ́n máa ń san ṣùgbọ́n èyí tí ti kú sí ten kg lọ àwọn nǹkan bíi three thousand lórí ẹ̀ mo rò pé irú ti di ṣẹlẹ̀ yìí ó ti di ẹ̀jẹ̀ àgbà fúnra yín. Ilẹ̀ ọ̀gá ìtọ́wá rẹ̀ náà ó ti ní iṣẹ́ lọ́fẹ́sẹ̀ yẹn nítorí iṣẹ́ rẹ̀ yẹn olókùnkùn ó ti há kọ́dà rẹ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n ápùlù bẹ̀ òun ni wípé yẹ́sùká áwò yàdáká àbùkà àti ìyáde ó ti di pé dọ̀mánù ti wà ń bẹ̀. òun náà ló sàkà ọ̀rọ̀ àwọn báńkì. báńkì tó bá jẹ́ báńkì tí wọ́n lò fún ẹ̀sìn. ó lè jẹ́ sí wípé ọlọ́run kọ́ bá wa bá ṣe. yẹ kówó sí báńkì. wọ́n kówó yẹn lọ ní báńkì. bó ti yẹ kó rí ni pé báńkì lọ́yẹ̀ kó kàn torí kọ́dọ̀ wọn náà ló kó pamọ́ sí tí wọ́n kó owó rẹ̀ lọ ní báńkì báńkì ló tẹ̀lé nítorí ẹ̀kọ́ abẹ́ ló gbìn ẹ̀dùn òsì wọ́n ti lo owó gbọ́dọ̀ sí jáde sámọ́nà owó gbọ́dọ̀ jáde sámọ́nà. yẹ́nà ló fa pọ́blẹ́mù kan sí àwọn nígbà míì wọ́n fẹ́ sẹ́ńdì owó tó lọ ìyẹn àìmàmà dájú wípé ṣé ìwọ lọ fẹ́ ń mówó jáde nìyẹn. ló bá yẹ kó wá lẹ́nu jẹ́ wọ́n fọ̀ ní kóòdù kan wọ́n fọ̀ ní kóòdù kan tó lò tí òun yìí ṣe ìṣe ìwọlé ọlọ́kọ̀ ọmọ wa sọ wa àwọn ẹni bí tó jẹ́ sí wípé jojúmọ́ làwọn òkun èsì ń lu ọpọlọ wọn ti tẹ́ gbogbo ẹ̀ lọ́dọ̀ wípé àwọn tó kù kàlàyé àwọn tó ta fún àwọn níbi ìgbóni èmi náà rí lórí ìtàlẹ́tì wọ́n wá ń sọ fún ìyáàbò kọ́kọ́ sí wọn aláwọ̀ tó ti náà ìgbàláyé máa ní yàrá sí náà jọ àjọ. ẹtí ọlọ́run ṣe ìkẹta lọ́wọ́ lórí fóònù kódà kó lóun fẹ́ gbọ́ lẹ́tọ̀ kánú àwọn àbá lòun fẹ́ gbọ́ òun wá rí application yẹn bóun ṣe síìtì lórí ẹ̀ báyìí gbogbo fóònù wọn bá kò kú bọ̀rọ̀ wá. àbájọ́ padà fún mùsùlùmá yìí òun wá ń fura pé kọ́mọ̀nà jẹ́ pé àwọn ará bí òun náà bá sáré lọ́gìn lórí àkáǹtì òun mọ́wọ́n tuntun lọ́gìn lórí àkáǹtì òun báyìí ó ti ń jẹ́ lọ́wọ́ fún ọlọ́run ó ti tẹ òkè náà lọ́wọ́ fóònù káàdì kan àwọn àti ojú ọmọ ti tẹ́lẹ̀ yẹ ibi à ń jẹ padà wọ́n kàn lọ tẹ òkè lọ́dọ̀ bí ẹni ìgbà tí ó ti tẹ fóònù ìgbàjọ ọlọ́run kẹta náà wá wo fóònù kékeré kóhun ti ẹ̀ ló kó bẹ́ẹ̀ wọ́n tó ń mú ẹni tó wọ́n kó ojú ojú wò aláàtì lọ́wọ́ ní títọ̀ tí ọ̀dà àgbèríkà àrùn ó gbé dẹ́bí ṣàlàyé yẹn ó gbé wá lórí ẹ̀fọ́ mẹ́ta tó wà dẹ́bí ṣàlàyé wọlé lórí àkáǹtì. bó ti yẹ kó rí òun ni wípé wọ́n lọ jẹ́ títí látọ̀ wọn tí kankan bá lọ fi owó rẹ lọ́dọ̀ wọn lọ tí wọ́n ti ṣe jẹ̀ tí wọ́n á ní wípé kì í fọwọ́ rẹ àwọn ni wọ́n jẹ jù àmọ́ pẹ̀lú ẹlẹ́rìn nísìn omi tó mọ́ ọwọ́ tiẹ̀ náà tí lọ́gbẹ́ tí wọ́n lọ́kàn balẹ̀ fún ọmọ wa gbowó lọ́wọ́ àwọn ṣùgbọ́n wọn náà ló ti kẹ́rẹ́ wọn náà lọ fẹ́ kó dirẹ ara bíi gáàsì ẹ̀mọ́ lọ́wọ́ information rẹ náà ló lò tó gbowó jáde lọ́wọ́ náà kò sí sọ́lé gbowó jáde lọ́wọ́ náà tó ti kẹ́rẹ́ lọ tó ju information rẹ lọ. òwò tó kò kí n ṣe gbogbo application lásán mọ pé eré kan wà bẹ́ẹ̀ ó ní tí wọ́n sọ pé application yẹn fún tóun fi lọ bẹ̀ ní wípé òun lè lóòdù fẹ́ẹ́ agbóhùn ìjà níta àwọn tí wọ́n máa wò yẹn pé yẹn lè lóòdù ẹ̀ ń bẹ̀ abẹ́nìkan ní ọmọ wo gbogbo tí wọ́n wò bẹ́ẹ̀ lórí fóònù sílẹ̀ níbi wàhálà kankan náà àwọn anájú ẹni tí ń wá ìfà náà òun náà ó rí òkú ẹ̀pẹ́ ìfàrọ̀wọ́ náà wá ká òkú ń tẹ̀lé bàtà àti ìlú kó kálukú wa náà ká sọ́ra abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ dáàbò òkú wa. torí di eléyìí a kò ojúrọ́ ti alàlẹ́ ẹ̀ gbígba owó fẹ́ lórí tọ́ọ̀bá yẹn tọ́ọ̀bá yẹn bàbá ní wàdí à kò yé tí ó ní á mú ọ̀dọ̀ náà nì lórí ẹ̀ tí ìjọba ti dé wọ́n ti fi hàn ọ̀sán ọ̀dọ̀ náà lórí eléyìí. eléyìí jẹ́ àwọn ọ̀nà ìlú mẹ́rin tó lè pé tí ìjọba ti lè ṣe nǹkan máa wọn lọ́wọ́ ọ̀sán ọ̀dọ̀ náà lórí ẹ̀. àwọn tí nǹkan kan ọba ti kẹ́kọ̀ọ́ náà àwọn yìí kí n tó lè mọ́sàn ọ̀dọ̀ náà sáàtúndé lè jẹ́ gbé náà ní kí ni mo kí ni ó sọ torí pé kí ni o àmì ẹ́ láàyò hù. náà eléyìí jẹ́ àlàyé níwọ̀n bá nípa àdìsí yẹn. àdìsí ní náà tó wá nínú tí ra báwa ìwọ̀n dáàbò tó fún ẹ̀ ní. òun pé láwùjọ lẹ́yìn ìgbà wá. wọ́n ní ليس على المرسلين غير مضر ضمان وان قصي اصلا ضمان اي ايس الضمان قصي اصلا ضمان فتاني غير المضر اي غير ينفي ماذا ينتهي الغل هنا عليه كل جنبا بمعنى الخيانة المجل الخائن مغرب tí ìbá ti fún tọ̀ ló ti jàǹbá onísàkẹ́lẹ́ o onísàkọ̀ náà nítọ́lọ̀ ya sẹ́wọ́n ti sọ̀rọ̀ àti sàlàyé máa lọ́pọ̀lọpọ̀ gbà ìyàtọ̀ àláàrin àlìkìárọ̀ àti àlùkọ́ọ̀bù àti kẹ́nìkẹta àlìkìárọ̀ mo rò pé ẹ̀ẹ́dẹ̀ta ti wá wa ṣéde yorùbá yíyá yíyá náà ni àwọn kíláàsì kẹta yíyá yíyá hmm? wọ́n yá ìyàtọ̀ náà ní kẹta fún àti àlàyé ìfúnra wa ní àgbọ̀lù lórí ẹ̀ ọ̀kan wá ní nínú mẹ́tẹ̀ẹ̀ta tá a kù ní àlùmọ̀fẹ́yì ẹni tó yá nǹkan tó lọ yá nǹkan lọ́dọ̀ yẹn bẹ́ẹ̀ pé ìyá àrọ̀ nìyẹn abẹ́ẹ̀kọ́ ìyá àrọ̀ la sọ pé yẹ̀rù tùmọ́dá yẹ̀rù tùlẹ̀ ayé rọ́yìnmọ́dá rọ́yìnmọ́kọ́ọ̀dẹ̀ yóò ra ojúlówó tó yá yẹn padà ṣùgbọ́n kò bùkátà sí ẹ kò bùkátà sí ẹni tó lọ yá nǹkan kan kankan lórí ẹ̀. àlìjá ọ̀gá ṣerúkúl ayé ọ̀yẹ́ táwọn ọ̀dá àlùmọ̀kọ́ ọ̀dọ̀ yóò sì san ẹ̀tọ́ lẹ́ka tí ìkàyẹ́ àǹfààní tí ìkàyẹ́ ṣe fún yóò sanwó àǹfààní yẹn. mo rò é الفرض ليس الواجب عليه رد العين ولا مدى ولا المقابل قربي فجونا يقول قد أوصلوا خيان جاجا قد يزني قلتنا مقابل قد قربي إذن أولا نتولي عنك غير المبين tí èso oníjàmbá á tó wáyá lọ́wọ́ rẹ ó wá bàjẹ́ wọ́n ní kò dandan kó ní kí ni o ọkàn dọ̀mán tó ṣe tó náà bá ń lò náà ó lè kí ni o ó lè bàjẹ́. wàlá alàyè mọ̀ sáúdá kágbọ́ yé pẹ̀lú bá ti sọ yìí o ẹ̀rí bá tàlà ara yóò lẹ́yìn abẹ́ bọ́. wọ́n náà ó rí pé nínú àwọn sùúrùtù tó wà ń bẹ̀rẹ̀ náà nínú ẹ̀rọ làkàyè o ọ̀tọ̀ yá ọ̀bẹ ọ̀bẹ ló yá wá ń lọ fi gé irin ọ̀bẹ wá fúlẹ̀ nù kéye tí wọ́n á fi ọ̀bẹ gé irin. pé ìwọ lọ́ba ṣe kẹ́ni ìwọ lọ́ba ọ̀bẹ ń jẹ́ ọ̀rọ̀ ọ̀bẹ mi ni ó bá jùlọ dé. Oyá báyìrò oyá báyìrò àwa ní kọ̀lẹ́kọ̀ dáadáa àwa bẹ̀rẹ̀ ní orúkọ orí òkúta òkúta ẹnu báyìrò ṣe kẹ́ni orúkọ orí òkúta báyìrò bá bàjẹ́ ọ̀rọ̀ àbáyìrò mi tí wàá ti ẹ̀kọ́ mọ́ wá fẹ́ tó ní kó káàrò yọ̀ kọ́ òun lọ́mọ tó wà jù. àwọn kan wá ní orí gbò kánú tó bá yóò lè kọ́ ká ọ̀rọ̀ lọ́wọ́ bàjẹ́ wọ́n lọ́mọ bá yóò dé wọ́n lọ́mọ bá yóò dé. àbẹ̀tẹ́ni wá yọ̀ bá fún ọ àmọ́ wá jù wọn rẹ̀ ọ̀rọ̀ yẹn níbọ̀ kọ́dá bá yóò kọ́ ọ̀rọ̀ bá yóò dé padà torí tó ti pé o gbẹ́dùn káàdì àlùfọ́ọ̀tù tó tẹ̀lé yìí torí ìdí eléyìí wọ́n ní ẹni tó yà nǹkan tí èso jàǹbá lórí nǹkan náà bẹ́ẹ̀ náà ni wà lálẹ́mú sáwọ́dá ẹni tá a gbé nǹkan sọ́dọ̀ rẹ̀ náà rọ́yìn olùmọ̀rẹ́lì tó ń lè so jàǹbá á wà láàbọ̀ ọlọ́run ìsọ̀rọ̀ náà. wọ́n lọ sẹ́lmà dọ̀mẹ́ntì. wọ́n ní fọlọ́rọ́ àtúkẹ́lùmọ́ àlùmọ́gẹ́lì àlùmọ́gẹ́lì tó bá ní àlùmọ́ọ́hún òun náà ló ń jàǹbá. wọ́n nínú ìwáyà bẹ́ẹ̀ fún àdìsí yìí wọ́n láàbọ̀mọ́ àlàámọ̀ tẹ́mẹ̀. gbogbo ẹni tí a bá ti lè fún kàbálẹ̀ sí ẹgbẹ́ ara tó fún wọn lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìtumọ̀ àwọn àdìsí ìtumọ̀ wọn ló kẹ́ ìtumọ̀ wọn lálàáfíà. wọn wọlé àlẹ́ ni mo gbá ọjà tó ń pẹ́ńtà tó ìgbàgbọ́dọ̀ rẹ̀ yàfàbò á tàbàrò ẹ̀ bẹ̀rẹ̀ yàfàbò á tàbàrò ẹ̀ ó fẹ́ bá wa sọ nǹkan yẹn ó fẹ́ bá wa mójútó nítorí kẹ́lẹ́ ní ti torí ọgbọ́n tó fẹ́ bá wa mójútó. Láti ká ìdìbò fẹ́ ṣe ó sàmà wá àpẹjọ ẹ̀ ni ó ṣe nǹkan yẹn níṣẹ́ wípé ìlú ọlọ́run ò sí. Bọ́lá ó tún nìyà kí òfin ẹ̀sìn bá tún wá sí ilé lórí pé ó máa san dọ̀mẹ́. Làmtánà àdínáàfù lè kọ̀bú lè wàdà àyè. Eléyìí ó ní ìdí. Ká máa wá tí ó bá wa gba nǹkan pamọ́ káwárí ọ̀pọ̀ náà ni wọ́n kọ̀ láti gba nǹkan tí wọ́n bẹ gbé nígbà báyìí gbé báwọn ah, aláwọ̀ náà gbé lọ ẹ̀ lówó kò sí. nígbà tó ti lọ́ba ìjẹ́ ìfowó ní ẹgbẹ́ tó lọ́dọ̀ lọ́dọ̀ ẹgbẹ́ tó aláwọ̀ náà gbé lọ. mo rò pé ẹ̀sìn náà ni gbogbo apásítì bó ṣe lágbára tó bẹ́ẹ̀ ló ń lọ lórí kí ìkàkà òṣèlú ṣe ṣàyè. ó lò ó bẹ́ẹ̀ wọ́n tún fẹ́ tó bá lọ jẹ́ kúrò lẹ́yẹ̀ báyìí láti tó bá lọ kẹ́ni tó bá lọ jẹ́ kúrò báyìí láti láti ń gbé ìlú ẹni bẹ́ẹ̀ oṣù kẹ́ni ìlú ẹni bẹ́ẹ̀ ló gbà fún sábẹ́ ìtọ́pamọ́ sọ́dọ̀ rẹ̀ tó gbà. nígbà tó kẹ́ni nígbà tó kẹ́ni pé ìlú ẹni bọ́dọ̀ rẹ̀ ọ̀dọ́ rẹ̀ gbogbo agbára rẹ̀ ló ná lórí ọmọ ìgbọ́n ta padà sí ọ́sùnmí ọ̀dọ̀mánì. Ẹgbẹ́ mi ní àbálẹ́ pé ọ̀pá ọ̀pọ̀lọpọ̀ ń gbé àtàlà gbé lọ ní òní sá. Èyí tí sọ̀rọ̀ àyàn dáadáa fún yàn tẹ́lẹ̀. Èyí sọ̀rọ̀ àyàn ní àsìkò rẹ̀ fún yàn. Ṣùgbọ́n tí yàrá lè gbà á, èyí ò ní kẹ́lẹ̀ yóò gbà ládá ládọ̀wọ̀. ويتوكل على ذلك أقرار eléyìí wà á fa ìnira fáwọn èèyàn wàtà á kúrò lọ́sà àǹfààní yóò ti bọ̀lù dé àǹfààní yóò dẹ́gẹ́nẹ́ tó bọ̀lù dé àá kúrò lọ́sà yọ ókúlà òye àǹfààní yóò ti kẹ́nẹ́ tó bọ̀lù yóò mú sápá àdúrà ọ̀rọ̀ ní kẹ́nẹ́ òkun òní ń ṣe irú kàfẹ́ mọ́. أما المتأدي على الوظيفة أو المفرط في جنسها يضمنها إذا سلفت لأنه مسلم لمال غيره sáàtà kálẹ̀ kan ní àbá ìsàlẹ̀ ọ̀gbọ̀n yẹn. ó sì gbá ẹni tó lè gbóòmù láàájí ni alàlù wọ́n tó pamọ́ fún òun ló kọjá àlà lórí ẹ̀. lọ́nà òun ló kọjá àlà lórí ẹ̀ bóyá ó ń lò ó àbọ̀lọ̀ ọ̀gbẹ́ ká ó bọ̀ ọ̀gbẹ́ sí ààyè tí òun kọ̀ kàbalẹ̀ bẹ̀. ẹlòmíní àwọn mùfáàrí tòlí kẹ́lẹ́ aláṣẹ èkó mùtàásí òun ni mùfírí ìwà làwọn sí àtọ àwọn àgbàdo ìṣègùn ọba jùlọ àwọn báàbù káńkà lọ́wọ́ wọ́n ń lo kẹ́tìmà yìí lọ́pọ̀lọpọ̀ gbà. Fẹ̀yẹ̀kọ́ máa tẹ́wọ́ kan fún yàtọ̀ láàrin ọ̀rọ̀tọ̀ àti afúrọ̀tọ̀ má. Àìsùfúrì òun là ti kì. Àtẹ̀fúrì òun ni kẹ́lẹ́ òun là ti ìlú. Mo rò pé kí làtọ́ wá bẹ́ẹ̀ wọ́n wá lo kẹ́lìmà àlùmọ̀fárẹ́kù yẹn ní wọ́n lo àlùmọ̀tàátì dípò kúfrì. ọ̀nà àwọn àlùmọ̀tàátì ẹ̀ẹ́rẹ́ ń tó wá kọjá àlà lórí ìjọba tó pa lọ́kàn wọn. àwọn àlùmọ̀fárẹ́ àbúkàtà ètò fi èsì á ojú ẹ̀ yẹ̀dùmọ́nù á lọ́sàn-án lọ́wọ́ rẹ̀ o. ìdá tẹ́lifà nígbà tó ọjà dé bá ń fẹ́ yẹn. ògbèlè ó mọ́tìrì ìwà ìlú òun ló kó pàmbá dúkìá ìlú mi. Wọ́n ti kẹ́ni òun ló kó ìpàmbá dúkìá ìlú mi. Bákan náà, nínú àwọn ìdájọ́ tó kúkú máa ọ̀rọ̀ wàdíà. kí òun náà máa wọlé sábẹ́ ṣùrù tí a kà lẹ́ẹ̀kan. ومن آثار الوحية إنه لا تطوف أنه يجب على المولى حفظ ọ̀rọ̀ yẹn ni fẹ́ tá a gbé nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ ó pọ̀ nǹkan yẹn tí irinṣẹ́ nítorí ta níbi ààbò irú nǹkan yẹn ibi tá a máa di nǹkan yẹn pamọ́ irú nǹkan yẹn pamọ́ sí lọ́gbọ̀dọ̀ sí. mo rò pé ibi tá a máa fi nǹkan yẹn pamọ́ sí ibẹ̀ lọ́gbọ̀dọ̀ sí. lápẹ̀jù ẹlẹ́sẹ̀ ẹnì kan fẹ́ sáàbù. àwọn àlẹ́ dàpọ̀ ẹjọ́ kan wá gbé mọ́tò sínú ọgbà yìí. mo rò pé wá gbé mọ́tò sínú ọgbà ẹni géètì pẹ̀lú ẹ̀sìn fẹ́ǹsì ìmọ̀pá ìwé ìlú ọlọ́run kọ́yá pàtẹ́sùn dá ẹni òun ká géètì ní o àbùkù mẹ́sàn-án wọlé ní ẹ̀ẹ̀mà. nígbà tí lè má wọ́n ti yọ ọ́. Ayà àbúkù mẹ́rẹ̀ ẹ̀. Ọlọ́run tó ẹni yẹn wá lé ńlá pẹ̀lú ẹ̀dá tọ́jú rẹ̀ sí. Àwọn ọmọdé ti ní ìlànà àgbègbè ara. Èyí tẹ́lẹ̀ òṣèlú yàrá yìí. Ẹ̀rọ òṣèlú yàrá ń tọ́jú tó. Rárá, ó ti gbé sí ìgbẹ́ ẹ̀kọ́ mi. Mo rò pé ó ti ṣe ń jẹ́ ìjọ ẹ̀kọ́ gbé. ṣùgbọ́n ni wọ́n gbé mọ́tò wọn ni mo ní pápákẹ̀ sọ́yà mẹ́ta bẹ́ gbé pamọ́ sọ́dọ̀ mi. irú ọ̀nà wa yìí wọ́n ń ṣe ọ̀nà lọ́wọ́ ṣùgbọ́n ẹ sábà pàṣẹ sí ibi gádà tó wà ní ẹgbẹ́ mọ́tò mọ́tò yẹn gádà kọjá sí ẹ̀fọ́n ẹgbẹ́ sí díẹ̀ báyìí ẹ̀ka àrà páàkì òkú ẹ̀ ibẹ̀ yẹn máa dá òfin ẹ̀ka tó ń dìde bẹ̀. mo rò pé wọ́n wá débẹ̀ nígbà wọ́n lè débẹ̀ lórí. Báyọ̀ káyà mẹ́rẹ̀ ẹ̀ wọ́n ti yọ̀ lẹ̀kùn mẹ́rẹ̀ ẹ̀. wọ́n wá ní ẹgbẹ́ sí ẹgbẹ́ sí ọ̀nà ń bí ìmọ̀lẹ́gbẹ́ bá kẹ̀ sí ẹgbẹ́ kìnìún rẹ̀ lẹ́yìn wọ́n kàdọ̀ máa ń lò ó mọ̀rọ̀ pé wọ́n ló pé mọ́tò tó ti kú òye ká gbé nígbà yẹn kí á tọ́jú ọ̀tọ́jú ẹ̀ ọ̀tọ́jú ẹ̀ ọ̀tọ́jú ẹ̀ òtọ́jú ẹ̀ àwọn ọ̀dọ́ tẹ láwọn àdúgbò àwọn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kẹ́lí kẹ́lí kẹ́lí kẹ́lí yà gbàǹdì àìsùn kẹ́lí wọ́n bá gbójú mọ́tò débẹ̀ láàárín fifteen minutes ó lè mọ́tò yẹn máa láàrin fifteen minutes tó bá fi lè wọ ọgbẹ yẹn ó lè wá pẹ́ thirty minutes ọ̀ ó lè rí má gbogbo wọn ti fi dídì ẹ̀ láàrin thirty minutes yẹn ọ̀dọ̀ làwọn tó kájú bọ lẹ́kùn kọ̀ọ̀kan ẹ̀yà kọ̀ọ̀kan yóò mú bóòtù kọ̀ọ̀kan tó ń tutù lára ní èèyàn kọ̀ọ̀kan yóò tú kọ̀ọ̀kan lẹ́wọ̀n kan ó lè kẹ́nẹ́ láti fi ọgbọ́n pẹ̀lú sílẹ̀ kan tàbí wọ́n lè kẹ́nẹ́ ọ kàkà yìí pé oríṣi ní wọn wulẹ̀ dàmú ara wọn gán wọn ó gé wọn ó gé àwọn míì nígbà wọn ti fi wọn nígbà wọn ti fi wọn ti gé bọ́lẹ̀ wọn ti láyọ̀ wọn wá mọ́tò rẹ̀ ọgbà kò lè jẹ́ mọ́tò rẹ̀ wọ́n ti là wá sí sálẹ̀ ní sí mọ́tò rẹ̀ náà wọ́n ti fi lọ nígbà tó dé. torí ìdí eléyìí yọ́pọ̀ tó kàyẹ̀ sáàyè ìtọ́ ẹgbẹ́ òsèkéne bí ẹ̀wọ̀n tó ti mú ìtọ́ bẹ́ẹ̀ أما يأخذ ماله كما بينا في منطقة الآية لأن الله تعالى يقول بعد القرآن أمر بآلائها أو قد تكتشف أن وقرأ في قوله إن الله يأمر تكتشفوا ولو قولا بهم فإن به أن تؤدوا الأمانات كتابك بقمة كتابك عن إلى إلى أهلها فدعتوا الكلام àwọn afáwa ní wàlá yóò fi mọ̀ àdáwò wá fọ́ọ̀rùn kádà tí wọ́n fún wa pé ká fi pamọ́ fọ́ọ̀rùn kádà padà ìlà àdìsẹ́ báwa náà ti kọ́kọ́ mú kó sẹ́yìn àtúntò dáadáa bá wọn sọ. a mọ pákàrà yìí a wà tó pẹ̀lú ọ̀dà nígbà tí ẹ̀sùn pẹ̀lú pàlélé ọ̀dàkà rẹ̀ àlùwàdí á dáadáa ọ̀pẹ̀tẹ̀ kan tó alọ́dọ̀ adìẹ ni ewúrẹ́ ni màálù ni ọ̀sàjẹ́ dábà abẹ́sìn àbílà nkùnmí lásìmọ̀ ni mú da á èyí láàbù á lẹ́dẹ̀ẹ́ ni fún ẹni tí wọ́n fèsì ọ̀pá mọ́tò lọ́nà. láti máa tó jẹ mọ́ òkè fún òun ìlàkùwà ìlàkùwà yóò máa lọ já oúnjẹ wá fún yóò máa tó mọ́ òkè fún. ìyàrá náà bá ilé ó dà àwọn bàbá bàbá wa kan wọ́n máa ń sin ẹran wọ́n ti pẹpẹ kan sókè wọn ni má wọn ni wà fún oúnjẹ wọn má oúnjẹ tí wàá ti ń jẹ èyí tó bá jẹ máa jẹ ńbẹ òní yóò máa fà á ńbẹ náà òní tí òní gbogbo ìsàlẹ̀ rẹ nǹkan lọ́kàn wá kú ojú ju àbí ìgbà tí òní ma oúnjẹ má lókè tó bá jẹ nǹkan ẹ lọ ẹ kú tó mi lọ́dẹ̀ fún un ló ti gbà jù káwọn tó wà nípa ẹran títì oní pé oúnjẹ òní máa pàápàá tó bí èyí fún tó bá ti jẹ́ tó bá ti tọ̀ sí tó bá ti yàgbẹ́ sí ẹran ní inú òní jẹ máa láti máa rọ̀ sí. ṣùgbọ́n ìdá ẹ̀sùn mọ́ òkè yóò máa jẹ́ tó bá ti jẹ́ náà bá ti sinmi sinmi díẹ̀ tó tún mumi dá tó tún sinmi díẹ̀ tó tún sùn lẹ̀ tó ti yé lẹ́nu láti tó tó ti bí kò máa jẹun lọ. kódà àwọn àmì òṣèlú ni wípé tí bá tó jẹ ẹran bẹ̀ tó pọ̀ tí bá ti jẹ dáadáa bẹ́ẹ̀ wọ́n ti ara ká oṣù yẹn sókè tẹnu rẹ̀ ní tó wá. Láti kó tẹ́ ẹgbẹ́ tó ti tó tó kúṣẹ́ tó ń jẹun, ó kò tẹ̀ wálẹ̀. Eléyìí, tó bá yẹ pé wẹ irú nǹkan tí máa jẹun báyẹn ni, ẹ̀sẹ̀ ń pè nǹkan pamọ́ sí lọ́dọ̀, ọ̀ máa lọ fún ní kíni o, ó máa lọ já orúkọ fún. Ó fara ọkọ̀ fara ẹlẹ́sìn, á ní á, ó ń tọ́wọ́ lọ dáwọ́ يقف فيه يسجى مكه بغير أمر صالحيا láìsí pẹ̀lú àtẹ ẹni tí ó gbé nǹkan yẹn pamọ́ sọ́dọ̀ àtẹ lè nǹkan yìí wá kú àbí nǹkan ṣe dọ̀mínà á wọ́n ara ìsọ dáadáa nìyẹn o. lánàá ìlànà àdáàbà àmọ́ ìtò oúnjẹ mú èso tí wọ́n pa á látẹ̀rẹ̀ lò bàbá àkọ́wé ààyè ìtìmọ́nù ha pẹ̀lú kó sọ oṣù kẹ́ni òkúta ọ̀pàdọ̀mánì pẹ̀lú pé ọ̀pàdọ̀mánì yẹn fàyè náà ó yá àìdọ̀ yóò tún máa ní ẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run láti ní ẹyí láàbà á níbi wípé ó di ìtò oúnjẹ mú èso fún ẹran yẹn áwọ́ sákìyà àbí ikú fún olómi fún olómi. حتى ماتت سنة يدكو لأن وجدت عليه ألف أقولكم أنا نقول كنتم لنجا كنتم جموك صلاة جيم وسقيها أتكم لمن لحق الله تعالى تريد الصلاة الرباني kí o tó bu dábà kí ẹ máa fi kí ni o ti ń bẹ lábẹ́ ẹ̀ ẹ̀ ń sọ fún ẹ pé alábẹ̀rẹ̀ kan wọ̀ ná látara kẹ́ni látara tó ṣe kẹ́nẹ̀ tó so mọ́lẹ̀ tí ò jọ ọ̀gá ìjẹ fún rẹ̀. Náà. Bákan náà, ọkùnrin mọ́tò wà lójú ẹ̀ náà látara fún mi

ẹni tó ti wá fún wa àti mọ̀ pé ẹ̀ka yóò máa jẹun ẹ̀ka yóò máa wù lọ́dọ̀ ọ̀la ti gbà ẹni tó gbádìí wá fún wa ní ní bá gbádìí nípa mọ́ kíláàsì tó náà gbádìí òṣèlú ẹ bá ń tọ́jú ẹran yìí ẹran náà wà bẹ́ẹ̀ lásán ẹran jẹun mo rò pé orí ìdí ilé ìjọba ti fún ọ ní nǹkan tó jẹun ẹgbọ̀dọ̀ jọ láti rẹ̀ lórí ẹ̀ ṣé owó àkàwọ̀ rẹ̀ ni àbí kílà tó ń jọ wà láàrin yín ṣé ìlà gbọdọ̀ ẹ gbọdọ̀ gbọ́ ọ̀rẹ́ rẹ tẹnu ó kùnà lórí ẹ ṣáà lọ́ọ̀tà láti kó láti kó wa àgbà àwọn tó ń sọ sí ìlú bòmí ìlàlẹ́ yìí náà mọ́tò ọ̀sán tí wọ́n ti wọn abẹ́lẹ́ nǹkan náà kọ́ńtà yà sára àlàáfà yìí náà fẹ́rẹ̀ àwọn tó ti jẹ́ àràhámọ́ra ní àbọ̀ náà ń ṣáájú kọ́ńtà tó wà lórí gbogbo wa sọ́sọ́ lọ́wọ́ alálẹ́ bíbí وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته